Yoruba Unit 37, Basic Dialogue, Dialogue for Learning. Deko, Deko, So Deko, So Deko, Bamira, Bamira, Lo Bamira, Lo Bamira. o ṣeun lọ bá mi rà á o ṣeun lọ bá mi rà á. àkàrà àkàrà pẹ̀lú pẹ̀lú ràkàrà pẹ̀lú ràkàrà pẹ̀lú ti, tí pẹ́ pẹ́ jàkàrà jàkàrà mo ti jàkàrà mo ti jàkàrà pẹ́ tí mo ti jàkàrà pẹ́ tí mo ti jàkàrà ó ti pẹ́ tí mo ti jàkàrà ó ti pẹ́ tí mo ti jàkàrà irú èwo irú èwo èyíkéyìí èyíkéyìí.